ẹni bá ní jiyàn lásán ó di ẹni ẹ̀yà pé àwọn mélòó tàbí àjọ fọwọ́ kọ́ mi. èmi ẹlẹ́dẹ̀jẹ̀ mi. àárọ̀ ni àkọ́kọ́ ọkọ tákùkọ bá bá ọkọ tó lóde òjì ó di ẹran ìdí mẹ́rin tó ṣọ́ọ̀gì. Ah! Ah! Ah! Eh! eléyìí èso ojú lásẹ̀. wọ́n gbọ́ ẹ̀mí lẹ́mí bí kọ́ mi ò kó jẹ sí ẹnì kan ọkọ ẹni tó bá mọ̀ pọ̀ fẹ́ jẹ wọn mọ́. Adémọ́lá inú mi báyìí ni mo fi lóyún àwọn èjì rẹ bẹ́ẹ̀ ni ẹ̀yà mi iná dẹ̀ sí mi. ẹ wọ mọ mi ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ jàre kí ló ṣe yín kan pápá kí ló ṣe yín kí ló ṣe yín náà ẹ̀dẹ̀ pariwo ọmọ yọ̀kan ọmọ yọ̀kan ọmọ yọ̀kan ṣọ́yọ̀ yàtọ̀ sọ́mú ni. ṣé mo kí mọ́ sí mi ló ń bá sọ̀rọ̀ níṣojú mi. ẹ̀jọ̀ ta làwọn táàrí mọ́ sẹ̀ ṣáwọ̀ jẹ́ sí ń bí àtù. wòlé wà lára ìyàwó ọ̀gá. Fatima ṣọ́ àárẹ̀ pẹ̀lú mi wọ́ bí igi mú ṣe jìnnà sórí báyìí ni mo ṣe ju ẹ lọ gbọ̀nàgbọ̀nà o. pẹ̀lẹ́ o ọmọ ọlọ́pàá bàjá lọ́rùn tó bá múra bí àkọ́bí òkun sí ah, ah. ẹ̀ ń bọ̀ bí àbúrò orílẹ̀-èdè kúkú lẹ́dì káká bí àgbọ̀nsà. dúró bẹ̀. okùn máa ń bínú. okùn bínú o. Ah.